jazakumullahu khairan kí ọlọ́run ọba wa láà kí ó bá wa sọ àwọn sheikh wa ní ẹ̀san olóore a rí pé gbogbo nǹkan tí wọ́n bá wa sọ ẹ̀kọ́ pọ̀ ń bẹ rẹpẹtẹ ṣùgbọ́n títorí àsìkò ni wọ́n ṣe bá wa ṣe ní ṣókí ṣókí ṣókí mo dẹ̀ mọ̀ pé gbogbo wa náà ni a ti gbọ́ kí ọlọ́run ọba láà bá wa sọ wọ́n ní ẹ̀san olóore kí ó sì jẹ́ kí àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa yìí kó ṣe wá ní àǹfààní tí a bá gbàgbé wọ́n sọ fún wa yìí pé kí àwa tí a jẹ́ àlàyé káyé má máa bá àwọn òkú ṣe àìlè tó ilé ti àwọn àlàyé ní tí a rí lórí ìdúró yìí sàárè òun náà ní ilé ti òkú ká má jọ máa pínlé bákan náà wọ́n ní ká má jẹ́ lúsà ṣòkó ní kálukú náà rò lẹ́mi ara ẹ̀ pé mi ò ní jẹ́ lúsà mo rò pé lúsà yẹn ti yé wa yìí pé ẹni tí ò bá ti lọ sí ìtẹ́ lúsà ni yóò ń kí ó ní abẹ́ọ́lọ́run ọba aláà kí ó bá wa san àwọn ṣéèkì wa ní ẹ̀san ìṣáàlà ọ̀gẹ́ bí mo sọ ní ẹ̀ẹ̀kan àágbà ìbéèrè àti ìdáhùn ní àìpẹ́ àwa tí a bá fẹ́ kọ́ ẹ jẹ́ kí a máa kọ́ kí a fi máa ránṣẹ́ lára nǹkan tí àwọn ṣéèkì tí náà àwọn tí wọ́n bá fẹ́ fi ẹnu béèrè ìyẹn ní òfin ẹ jẹ́ kí n sáré sọ. So àkọ́kọ́ ni pé àfẹ́ ká sọ pé àkí àwọn ṣe gbogbo wa náà ni mò ń gbẹ ẹnu wa láti kí wọn láti ṣe àwọn dùn àti à ń ṣe ṣàdúrà míì tí a bá fẹ́ ṣe ẹ jẹ́ kí a ṣe pásọ́nà kó má ẹ̀ pé ńgbà tí a bá gba máìkì láṣẹ máa sọ pé a fẹ́ ṣàdúrà a ní táìmù rárá ń tí a kàn nídìí ni pé kí a lọ síbi ìbéèrè wa straight kò sí kíkí kò sí àdúrà ẹ jẹ́ kí a ṣe àdúrà yẹn lọ́dọ̀ wa ọlọ́run á jẹ́ kí àdúrà wọn kí ó gbà. nam àwa tí a bá fẹ́ fi ẹnu béèrè ìbéèrè àwọn kan ti kọ bí mẹ́ta àbí mẹ́rin kan wá so inshallah kí a béèrè láàrin ìṣẹ́jú díẹ̀ mo rẹ̀ ti sọ lẹ́ẹ̀kan kò nídìí pé à ń rojọ́ question straight nam màá fún yín nọ́mbà one ẹ máa bọ̀ two three alhamdulillah mẹ́ta iná ti wà òkè káwọn mẹ́tẹ̀ẹ̀ta máa bọ̀. asalaamu alaykum rahmatulah barakatu. Ah, ìbéèrè tí n fẹ́ béèrè ni pé kéèyàn gba ilé kéèyàn ti sanwó ilé kéèyàn ti alisu ní yẹn ti kó ajé yẹn ti kó wá bẹ́ẹ̀ kéèyàn ti mọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀. so kó wáyé bí ijọ́ kẹta àbí ewì kíkẹ́ wa máa ṣe ara àlè yẹn nígbà ibi tá a gbà kéèyàn ṣẹ̀ wá rí sáré lẹ́yìn lè sọ pé ó wà ń bẹ̀ kí lè yẹn lè ṣe fáàní. abdullahi nǹkan lọ́mọ sáré sàlékún àgbọ́yé wa ẹ jẹ́ kí n mọ dáhùn rẹ̀ bẹ́ẹ̀ náà látòrí àsìkò pẹ̀lú yọ̀dá àwọn àlùfáà wa àti àwọn àǹkalẹ̀ jazakumullah khair ìdàgá náà ìdàkùn tààlẹ́kì yá ni dábàsí bí jazakumullah khair èyàn ti gbalé tánjọ́ kẹyẹ ta lọ́sọ̀ wá dìsí kọfà pé sàárè wà pé ń kọ́ tẹ̀síwájú náà kọ́ tẹ̀síwájú láti wábọ̀ mi tọ́wárí pé kìnìyàn ó di ẹ̀sìn lọ bí sọ́mọ kírun sọ̀fọ̀ ni ẹ̀hẹ̀ torí pé torí ìrùn gan láti gbalẹ̀ ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbalẹ̀ tán tó yẹn rí pé àkèké wà ní inú gbogbo búlọ́ọ̀kù tó wà ní ojú wíńdò wọ́n sì ní kò lè lọ ẹ̀ sábà pé ìyàwó padà fi lélẹ̀ náà nítorí àti ìgbé tí wọ́n ti pé yóò affect irun tó bá dé wọ́n lè demarcate ẹ̀ tí wọ́n bá lè demarcate tí ó sì affect irun rẹ̀ nítorí àti kò lè gbalẹ̀ mi wallahu a'lam. jazakumullahu khairan nínú ìbéèrè tí ó wà ń bí náà ni wọ́n ti ansa yẹn ẹnìkan ni wọ́n ṣe sàárè sísàlẹ̀ òun wá ń gbé lókè upstairs so ìkankan náà ni nam nígbà tí ṣèkì ń ṣe election wọ́n sọ̀rọ̀ lórí wa kí a máa tanná lórí sàárè bọ̀ nínú kan tí pláàni tí bọ́dà wa ṣàlàyé lẹ́kàn pé a fẹ́ ṣe súlà mo fẹ́ kí ẹ bá wa clarify àárín yẹn. ẹ ọbẹ̀ láàyè tàfẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé iná tí wọ́n rìfà sí ó jẹ́ ó ní àwọn àtùpà báyìí wọ́n gbé léde sáré àwọn gbà pé àwọn fi ń ṣẹ̀sọ́ fún sáré bọ̀tẹ́lẹ̀ security ni security purpose ni bọ̀tẹ́lẹ̀ wọ́n fi sí ara fẹ́ǹsì lọ kọ́mọ̀ jẹ́ láàrin sáré. jẹ́sàkùn lọ́ọ́ kọ́ ìrọ̀. àmì èèyàn kan yìí pé ṣé tí èèyàn wa bá kú ká máa ṣe àlè sunkún bí ìyàwó bá kú bẹ́ẹ̀ni sáàlè sunkún bẹ́ẹ̀ni sà. sunkún ni pé ìyàwó fẹ́ ìyàwó bọ̀dá yàn àbí ìyàwó àbúrò yàn sunkún ni sẹ́yìn lè sunkún ẹkún ànábì náà máa sunkún bọ̀dà ànábì gbára dálẹ̀ àníyá ẹ muharrama ká máa gbára dálẹ̀ ká máa pariwo yéé yéé ọ̀gbìn kan lọ ẹlẹ́yìn ọ̀dà àkókò mi ọmọ bọ́ lójú yàn òye rahman rahman ànábì náà sunkún lọ́dọ̀ ọmọ rẹ̀ kan tí ọmọ ọmọ rẹ̀ ṣàìsí ọmọ rẹ̀ wá ní kàdébẹ̀ wá tíun pípẹ́ ọmọ àwọn ṣàìsí àdébẹ̀ gbọmọ náà lọ́wọ́ omi ti bọ̀ lójú ẹ̀ àwọn sábà ní ànábì òṣùnkún ni ànábì ní àánú ni ọlọ́run arábìnrin ilé mọ̀ ní àánú ni èèyàn lè fún àmọ́ èèyàn gbọ́dọ̀ máa pariwo àbíkọ́ máa gbára dálẹ̀ àbíkọ́ máa yasọ ọrùn rẹ̀ àbíkọ́ máa fi gbá ògiri kọ́ máa agbọn ṣépè náà. ìbéèrè tó ń fẹ́ bèrè. náà ìmáàmù tó dẹ̀ jẹ́ pé òṣèbọ ni a lè rí pé ìmáàmù tó ń yẹṣẹ́ o tó tí wàá sọ pé tóun bá kú tó ti tẹ̀wọ̀n mùsùlùmí kẹ bá sọ àárín àádẹ́ tí mo gbé à ń fi kẹfẹ́ yìí sí tẹ mùsùlùmí ibẹ̀ ẹni mo fẹ́ kẹ bá ṣe. ẹ abẹ́lẹ́ wàhálà kọ́lọ́mọ́sá gáìdì wa alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo ẹni tí ọba ti kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí Islam ọyẹ táàsì a lè ṣe kí ni a lè gbé wá sí ìtẹ́ ṣe rí ọ̀rọ̀ nípa ìmáàmù òun fẹ́ nílẹ̀ Yorùbá oníbùkátà sí káwọ̀ ọ̀dọ́ ká lè jókòó tí àwọn bàbá yẹn láti ṣàlàyé fún wọn àwọn kà sí pé ara irinṣẹ́ tí èèyàn fi já àfáà ni gbogbo wọn sì wá wádọ̀ àfáà táàfún òní ní kankan tí wọ́n máa gbé jáde yàmọ́ nínú ṣẹ̀ríà Islam ẹ ànábì ní mọ́nà àtàkà hìnà ẹni bá lò lè bẹ́ni tí ń wo sẹ́wọ̀ fasaddaqahu bima yaqul ó sì gbàgbọ́ laqad kafara bima unzila ala Muhammad ànábì ní oúntọ̀ òun ti ti kẹfẹ́rí sí ń ta sọ̀kalẹ̀ kí lásọ̀kalẹ̀ ayà Qur'an ẹ̀yẹ̀kúnlẹ̀ ọlọ́rùnkúnlá àlọ́mọ́ fi samawati wal ardil ghaiba illa Allah ọlọ́run bá ní gbogbo àtọ́wà sọ́mọ̀ àti gbogbo àtọ́wà lẹ̀ kò sẹ́nìkan tó mọ́ tọ́pọ̀ amálẹ́yìn ọlọ́run alimul ghaibi wa shahada wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu illa hu adatul hasr illa hu ọlọ́run lóun nìkan ṣoṣo nídìí bẹ́ẹ̀ ẹni bá ń wọṣẹ́ tá a bá sọ fún tá a fẹ́ àṣìlè gbélọ́tẹ̀ mùsùlùmí lọ́ba wá jẹ́ pé àwọn aráàlú lọ́ba wá yarí ma yín lọ́wọ́ pé ah, eh, ìmáàmù tàwọn àwọn jọ dáwọ́ ẹ̀ ni ọwọ́ fẹ́ di fìtínà ńlá tó ẹ̀sìn lágbára lérí ẹ̀ mọ́ra mi kún fún kàrá fọlọ́ ìgbà yẹ́rọ rẹ̀dì tẹ́ ẹ̀ bá ti lágbára lérí ẹ̀ ẹgbà fọlọ́n ẹ wà fọkàn kọ́ ẹ fọkàn sékìní ẹ fọkàn kọ́ abẹ́lẹ́ òun gbogbo àwọn àyíká wa kọ́lọ́mọ́sàbà wa sàlékún ìmọ̀ ni wọn àtàwọn náà. àmín. náà Now nínú ìbéèrè tí ó tún wà bí ni pé àwọn èèyàn ní pé àwọn kan ń ṣe ìrántí ten years twenty years pé ṣé ó wà láwùjọ Islam. ìrántí ìrántí ti bẹ́ẹ̀ di àbí tí ò kú tó kú bẹ́ẹ̀ni. Ah, ìmọ̀ sòkú gan sínú ẹ̀sìn Islam ká tó wá pé àtúwọ́n rìn inú rẹ̀ ẹgbẹ́ wọn rìn inú ọjọ́ mẹ́ta àbíjọ́ mẹ́jọ yẹn náà kò sínú ṣẹ̀dá Islam àníbi náà sáà wà láyé tí ìyàwó ẹ̀ kú gbàwó ni wọ́n ṣe òkú àkàdíjà gbàwó ni wọ́n ṣe òkú ìyá wa Maimuna àbí ta nídìí bẹ́ẹ̀ laqad kana lakum fi rasulillahi uswatun hasanah báwọn ẹ̀mí bá ṣe ṣe nǹkan gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni. ká àdánwò àṣẹ kìnnì kàmá ṣe tábà tí kò ń tẹ́ kò sí ìpàdé mi mọ́ ó dìgbà táwọn náà bá tún lọ tẹ́ ẹ̀wọ̀n jọmọ́ ẹjọ́ mẹ́ta ẹjọ́ a àṣà lásán ni kò sínú ẹ̀sìn wa ẹjọ́ àfàṣálẹ̀ ẹ̀sìn ẹjọ́ àṣẹ kìnnì ẹjọ́ àmójútó nídìí bẹ́ẹ̀ kátó wá pé àtúnwá rántí òkú òun rántí ìyá òun rántí bàbá òun ẹ̀wọ̀n mọ̀ rántí ẹ̀ pẹ̀lú kọmọ ṣàdúrà tó bá sì ní owó o lè fún ọba àmọ́mù lówó ọba àmọ́mù ẹgbà ọ̀rẹ́ ta ọ̀sán yìí ẹgbà ṣàdúrà fún ìyá mi bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà ọ̀dà àbí ọ̀dà sáàmọ̀ sí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ sáàmọ̀ sí bẹ́ẹ̀ tí gbà láyé bá wà lé bàbá àmọ́mù pẹ̀lú àwọn àgbà tó ọ̀rẹ́ ta ọ̀sán yìí ẹgbà ṣàdúrà fún mọ́ ìmọ̀mù kan ní ráyè fìdáwò mọ́ nítorí pé fìdáwò náà bí ajíjàkó mẹ́ náà ni àwọn àpò márùn márùn àpò márùn mẹ́wàá eléyìí ẹja chéjì mẹ́tọ̀dù yẹn ká gbé bídí alẹ́ ká mú súnà ẹja ká máa rántí àwọn òkú wa pẹ̀lú àdúrà àdẹ̀lẹ̀ mọ́ wọn fa àbẹ́ ọmọ orúkọ àbókú ẹnìbọ̀dì tọ́wọ́ ti ní bùkátà alẹ́ fún lówó lánìyàn kọ́ lọ́ba wa kẹ́ ìyá wa àbí ká gbé kànga àbí ká kọ́ mọ́ṣáláṣí ká parí ẹ̀ ẹ̀yìn àbíká lọ́kọ́ lè gọ́fà àwọn tó wọ́n nídìí classroom lókọ̀ ìyá wa àti bàbá wa eléyìí ni tọ́wà ní islam Allahu a'lam. naam èèyàn kan béèrè wípé bóyá wọ́n ta ilẹ̀ àbí wọ́n ta ilé tán dẹ̀ ti sin èèyàn kan síbẹ̀ wọ́n wá fẹ́ shift ẹni yẹn lọ sí sí ìsàrè pé kí wọ́n máa tuntun ìrun kìsì lára. wọ́n wọ̀n ní ìrun kìsì lára nabshul kubur wọ́n pè nabshul kubur mubah èèyàn lè wú òkú láti bìkan síbìkan tíbẹ̀ ọba dá mọ́ bóyá ọ̀nà fẹ́ gbàbẹ̀ bóyá omi fẹ́ gbàbẹ̀ bóyá ẹfẹ́ kọ́lé síbẹ̀ àbẹ́ gbàgbọ́ yìí pípọ̀ dá kó wà níbi tọ́wà yẹn ẹ kàn wù náà ní kọ́lá kò nídìí ẹtún jòkó máa ń jòkó àdúrà kan ẹ bá ti mú gíga tẹ sálé tètè tètè ẹgbẹ́ ikú e ọmọ yàwó àkànjọ ni bàbá rẹ̀ wọ́n ti sín sílé ìyàwó akú àfáàṣẹ àgbàgbọ́ yìí àfáàṣẹ àwọn àtọ́kọ rẹ̀ lẹ́jọ́ lọ bí bàbá rẹ̀ wọ́n ti wú bàbá náà wọ́n wá gbèsè léyà ẹ̀ wọ́n bá lọ lè sin wọn síbẹ̀ ẹ̀mí balẹ̀ síbẹ̀ àdáwò kan bẹ́ẹ̀ lẹ́sìn wájú lé ìfàràǹdà lé ibi tẹ́ka ti máa tẹ́ nífi èyí wá ti wá bá àwọn èèyàn jẹ́ sí wọ́n jáde báyìí sàárè ní wàdá yìí ṣe kiri yó ayé sí àga bọ́gì bọ̀gbẹ̀rà mùsùlùmí ni wá wọ́n wà fẹ́ jòkó wọ́n jòkó nígbà míì wọ́n sùn nígbà wọ́n rọ̀bọ̀ kúlé nígbà míì gan wọ́n fẹ̀ kà kókókókó tẹ́ni síbẹ̀ ẹ̀wọ́n lẹ́sẹ̀ máa fi ilé òkú tẹ́ máa fi dìstọ́bù alàyè gbogbo eléyìí ó kú dẹ̀ kàtó kálẹ̀ ṣàtúnṣe náà. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìbéèrè tí mi fẹ́ béèrè ni pé àwọn ìlú kan wà ní abẹ́ wa ń bí báyìí tó yẹ pé tí òkú bá kú báyìí ẹ̀rú máa máa bà àwọn èèyàn ni because owó tí àwọn ìlú gan tó máa gbélé lórí láti lọ sí sí ìtẹ́ láìpẹ́ ìlàgbọ́gbọ́n wọn tún fi owó ńlá lè mo dẹ̀ rántí nígbà kan tó yẹ pé brọ́dà wa kan kú tó bá yẹ pé bóyá pé a jẹ́ ẹni tó lẹ́nu díẹ̀ nígbà yẹn aláti san half nínú owó yẹn létà bá fún wọn ní owó tó kù torí owó tí wọ́n ń gbé lé ńgbà míì. kọjá gbọ́ra. bẹ́ẹ̀ ni tó kú èmi bá kú báyìí wọ́n sọ pé àti bá láyè ẹ̀jẹ̀ ká lọ sí sílé wa. ẹ wà débi tí tọ́jà ìtẹ́ mùsùlùmí wọ́n wà bíìlì yàn èèyàn máa tàdí sẹ́yìn kọ̀dà tó láti ní gbogbo wa náà lánìí tẹ́ ilé gbogbo wa náà ni ètò ìgbókàlùkù kọ́ yẹn wọ́n padà gbé wa kú ọmọ ni pé lẹ́yìn náà àwọn tá a bá maintain yẹ kádà wọn àwọn tá a bá gbókù wa owó tá a ń gbà lọ́wọ́ wọn náà owó yẹn náà kìí ṣe pé afẹ́fẹ́ ra lẹ̀ ilẹ̀ ti wà afẹ́fẹ́ ṣe maintenance ni owó maintenance yẹn ẹ̀ mọ́ wájú pọ̀ tó bá ti pọ̀ yọ ọmọ lé àwọn yẹn sá ẹlòmíì wà láì òkú tó kù yẹn gan wọn ti sanwó bíi lọ́sibítù ẹ̀hẹ̀ ògùn tọ́lá gan nílẹ̀ alágbègbè wọn ti sanwó ẹ̀ dípò tó wàá rí agbára gbọ́dọ̀ pé ìnàmàlẹ̀ mú mi nù náà ẹ̀họ́. Jazakumullahu khairan. èèyàn kan béèrè wípé ibi tí wọ́n ń gbé omi àlùwàlá sí pé àwọn kan ń tọ̀ síbẹ̀ pé ṣé irú yẹn náà ṣe ó dáa. wọ́n ń tọ̀ síbẹ̀ síbi omi ọ̀sá wọnú ke. nígbà tó ti wọnú ke káyé ńlọ lọ́tọ̀ọ̀tọ̀ náà àmọ́ ìtọ́jú àdìrí pé ká má tọ̀ síbẹ̀ torí òórùn torí kíni òórùn kágbésẹ́gbẹ́ tọ̀tọ̀. ìtọ̀ àtọ́mi ọ̀jọ́ra wọn. Naam, jazakumullahu khairan. Wọ́n ní pé ṣé ìjìyà kan pàtó wà fún àwọn tí wọ́n ń sùn sórí sàárè tó ń jẹun bẹ́ẹ̀ àbí wọ́n ń ṣeré. Eh, Ẹ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú pé èèyàn ń yẹ̀yẹ́ sàárè. Èèyàn ń yẹ̀yẹ́ wọ́n èèyàn ń rìn lérí ẹ̀gbọ́tẹ́lẹ́ tó jòkó lérí ẹ̀. Ẹgbọ́tà náà fi ní kó jòkó lérí ògùn náà. Ẹ̀hẹ́n eléyìí sì da kó fìdí yẹ ju iná tó lọ lè dúró lọ́rùn lọ. nídìí bẹ́ẹ̀ gbọ́n tí bá ti ń iye ẹ̀yẹ sàárè àbí rìn lérí ẹ̀ kọ́dà bàbá wọ tẹ́ wọn láàgbọ́dọ̀ wọ bàtà wọ àárín tẹ́ ẹ bọ́ bàtà yín lẹ́ni ẹsẹ̀ lẹ́fi wọ lẹ́mọ̀ fi rìn láàrin tẹ́ báyìí ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ kọ́dà kí n mọ̀ sí bẹ́ẹ̀ ẹsẹ̀ ni ọlọ́run lọ́wọ́ àmọ́ dédé ìyà tó sì kí ni tí ó fún lam ó dà pé látọ̀dọ̀ àwọn obìnrin ni ìbéèrè yìí ti wá so wọ́n ń sọ̀rọ̀ lórí pé kí ni ìmọ̀ràn tí àwọn lè fún ọkọ fẹ́ pé ó máa ń kò ń pé ìwọ disrespect ọkọ tí ò pọ́n ìyàwó ẹ̀ lé bí tó máa lo àwọn ọ̀rọ̀ tí ò dáa bíi pé ó wà senseless ó stupid nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé kí ni àwọn advice tí èèyàn lè fún irú ọkọ bẹ́ẹ̀. ẹ̀ tó bá pé ẹni náà máa ń bẹ bí kó bẹ̀rù pé tí ò bá ń bí ká fún kó bẹ̀rù ọlọ́ bá ní wàá ṣòro hùn ná bil ma'ruf ọlọ́run bá ní ẹ bá àwọn obìnrin lò dáadáa ìtumọ̀ ni pé ẹ máa dùn wọ́n nú gbogbo tẹ́ ma ṣe tínú obìnrin ó fi máa dùn ìbáàdà ni ọlọ́niwà àti mùsàlá oníwà tó zaka oníwà áṣírò ẹ̀ẹ́n àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tọ́lá wa ti pààyàn láṣẹ tẹ́yìn bá ṣe èèyàn wà lìjánná èèyàn rí dáadáa ń bẹ̀ ọlọ́run pààyàn láṣẹ pé ẹ máa dùn àwọn ìyàwó yín nú pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú owó pẹ̀lú ẹ̀fẹ̀ pẹ̀lú ìdáwẹ́kẹ̀ pẹ̀lú aṣọ pẹ̀lú bàtà pẹ̀lú ni wọ́n sáà máa dùn pé ah odúpẹ́ tọ́lọ́ ní fẹ́ lágbájá ẹlòmíì máa ń gbówó o àmọ́ tó bá sọ kẹ́lẹ́mọ̀ kan báyìí ọ̀rọ̀ kan tó sọ arábìnrin yẹn oyè kò sì ní gbádùn máa fóṣù kan ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu ẹlòmíì jama tí wọ́n máa ran sílé ẹ̀hẹ́ àbí tó sọ̀rọ̀ sí yóò mú lẹ́sẹ̀ oyè tí wọ́n máa wò pé ha ah, ah, ebi ìyàwó òun ebi ìyàwó sì lòun jẹ́ fún ẹ gbogbo àwọn ọkùnrin tàbá ń ṣe ẹnìkan ní kóbìnrin lé àbálá kan léyìn ẹnìkan ò sì ní yẹ̀yẹ́ obìnrin àfẹ́ntọ́lọ́ bá ti yẹ̀yẹ́ kọ́lọ́mọ yẹ̀yẹ́ wa. àmín lọ́wọ́ àlọ́. naam ẹni ẹ náà béèrè pé kí ni àṣkárù tí ànábì rẹkọmẹ́ndì fún obìnrin tó bá ń bẹ ọlọ́run fún ọmọ obìnrin tí bá ń bẹ lọ́wọ́ ọba fún ọmọ ẹ̀ ṣe bí kùránì wà nílé wa ẹ̀ kí ni ànábì Zakariya sọ kí ni ànábì wa Zakariya ó ní yẹrí tuni wà lẹ́rìí tuni alẹ́ Yakuba bí ẹ̀ Rabbi la tadharni fardan wa anta khairul warithin gbogbo àdúrà táwọn ànábì ọlọ́wọ́ bá ṣe kí èèyàn mójútó ẹ wo nìkan tó ní òun wà ní òrònú ìbànújẹ́ ànábì ní ìṣíwọ́ gbàgbé àdúrà ànábì Yunus ẹ̀rì gbogbo táwọn àwọn ànábì ọlọ́wọ́ bá yẹn bá ti bẹ lọ́wọ́ káà náà ká pé kẹ̀ rọ́bì látàzárì ní fárídà wọn àtàkà òlè wàrí fi kéèyàn máa ṣe lẹ́yìn náà yá àdàlìkẹ̀dáàrí wal ikram akrimuni àwọn àlùfáà ọ̀kanú àwọn ọmọṣáṣẹ́wà wọ́n ní ó tó èèyàn mọ́kànlá táwọn nìkan máa ṣe gbogbo àwọn mọ́kànlá ni ọlọ́run ti fún gbogbo ọlọ́mọ lẹ́yìn ọdún pípẹ́ yá àdàlìkẹ̀dáàrí wal ikram akrimuni ọ̀dàrúkọ ọlọ́run aṣọ tó fẹ́ oyé ìwọ́lọ́run ọba ọba tí máa ń tààyàn lọ́rẹ̀ ọba tó tóbi ju gbogbo nǹkan lọ wọ́n ṣe àtàmílọ́rẹ̀ àkírímù ni pọ́nmilé tàmílọ́rẹ̀ pẹ̀lú ọmọ èèyàn máa sọ bẹ́ẹ̀ ọlọ́run aláà máa ń lò sábà bí lẹ́yìn náà kúrò Allah àṣọ́tò ikhlas ẹ̀rì pé sífàtò rahman gbogbo súra yẹn ọlọ́run nìkan wọ́n fi yẹn ẹ̀hẹ̀ sọ́tò ikhlas àwọn afọ àmọ́ àwọn sọ pé ká máa ka dada ọlọ́run máa ń lò sábà bí téèyàn bá ń ní ìjẹ̀bú bí àwọn afá wa ẹni wọn bá ti mọ sọ yìí náà tó bá dún ní ma lẹ́yìn náà tó bá ti fẹ́rí kanlẹ̀ má sọ yorùbá síta o ayé sọ yorùbá síta lédè rùn àmúgbà tó súnmọ́ lọ́wọ́ bá di ìgbà tó fẹ́rí kanlẹ̀ má sọ sínú pé wọ́n lọ́wọ́ bá wọ́n sà fún mi lọ́mọ alálùbáríkà má fi alálùbáríkà sí o ẹ mọ́ kàn sí kọ́lọ́ kan fún ọlọ́mọ àwọn mọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọdé yìí wọ́n ti yọ ní bọ́sítọ̀pù ọmọ náà làwọn ọlọ́run ọbẹ̀ mina salihin ọlọ́run fún mi Allahu a'lam. Jazakumullahu khairan. èèyàn kan béèrè wípé kí ẹ bá wọn sọ̀rọ̀ díẹ̀ lórí ojúṣe òbí sí ọmọ dẹ́n àwọn ọjọ́ wo ni a máa ń pa àkíkọ̀. ojúṣe ojúṣe òbí sọmọ sọmọ tẹsẹ̀ bí àbọ̀mọ tó ti gbọ́n. wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. ẹ wọ́n ti ní kó fárí fún náà jọ́ keje ó sì fún lóko ó dẹ̀ pẹran fún ìtìpalẹ̀ báká tó bá jọkùnrin ẹran méjì tó bá bẹ́ẹ̀ tó obìnrin ẹran kan. ẹ̀hẹ̀ lẹ́yìn náà yóò sì máa fún ya rẹ̀ ní owó tí a ó máa fi jẹun ẹ̀hẹ̀ tó sì máa rí fún lọ́yàn ọmọ ra sẹ̀mọ́wálé ọmọ ra ẹ̀hẹ̀ àmàlà ewédú ẹ̀hẹ̀ ọmọ ra tawálé ẹ̀hẹ̀ ọmọ sanwó ọsibítù ọmọ sanwó alágbò gbogbo ẹ̀hẹ̀ akíkọ̀ yóò ákù ánìlì mọ̀lúdí yóò mọ̀ sàbẹ̀ẹ̀hẹ́ wọ yóò lakú wọ́n ìsọ́mà ẹ̀tẹ́yàn bá ti sọmọ lórúkọ jọ́kèje ẹ̀ ń gbọ́dọ̀ fún lórúkọ bọ̀tẹ̀yìn lé fún lórúkọ kéèyàn ó tó kó di jọ́kèje bẹ́ẹ̀ anábì bí ma lóru anábì sọ pé sàmẹ́ẹ̀tù bí sinmi abi Ibrahim pé ọmọ yóò ọmọ bí ma lóru ẹ̀yin sàábà mo ti sọ ní Ibrahim látòru yẹn àdébọ̀lẹ́sẹ̀kẹsẹ̀ wá ti bímọ tán ọláǹfààní láti ṣe kíni láti sọmọ rẹ bọ́ọ̀ bá wá sí ìsọ jọ́kèje láti fún lókọ̀ ọ fẹ́ràn fún jọ́kèje ó sì fárí fún tọ́bájóbìnrin ọba wọlé fárí ọba wọlé mọ́fà oye tọ́bájóbìnrin ẹ̀mí ìjì náà súnà ẹgbẹ́ bẹ̀rẹ̀ táwọn alfa aṣọ tọ́pọ̀ rẹpẹtẹ ẹ̀hẹ̀ àmọ́ tọ́bá jẹ́ pé ọkùnrin ni láti fa èrè fún ọmọ ọkùnrin àkíkọ̀ oye jọ́kèje ìlà àmọ́ ń pẹ́ràn kèsì jọ́kẹ̀jọ yọ ákù ánìlẹ̀mọ̀ olùdíyàwó má sábẹ̀ẹ́ ànábì òní yáwọ́mà sàmì nìyí sábọ̀ àtún kí làwọn ohun jẹun sábọ̀ àtún ẹjọ́ àbí ah, sábọ̀ àtún ẹjẹ ni sàmánì àtún ni ẹjẹ owó ní ànábì wà wúbẹ̀ wọn ànábì yáwọ́mà sábẹ̀ẹ́ jọ́kẹ̀ẹ́jẹ ìtumọ̀ ní pé tí wọ́n ti bímọ lẹ́yìn magrib ìjọ kejì yẹn la bí ìjọ ta fẹ́ lò yẹn òru là á kọ́kọ́ rí ká tó rọ́jọ́ àwọn akáyọ̀ tàràwí ságbà wẹ́jọ́ yẹn jẹ́ mọ́ ẹ̀hìn kí ló dé ká gbígbé tàlàwé torí pé a ti bọ́ sínú rọmọdán sáàgbàwẹ̀ níjọ àgbàwẹ̀ àti tiwa nù rọmọdán adépé òru làákọ̀ọ́kọ́ rí ká tó rọjọ́ tàbá bímọ lálẹ́ yìí lẹ́yìn mọ́gírìbì lẹ́nìí àjẹ́ pé monday la fi kí ni láti àwọn akọ oníjọ sunday àwọn tàbá bí lọ́sàn yìí àbí ká tó kí mọ́gírìbì àbí nírọ̀lẹ́ níjọ làbí àbí ní sunday níjọ làákọ akọ oníjọ saturday ẹ fi níjọ mọ̀ sábẹ́ èyí méje ni tába ti ní mẹ́jọ ẹyọ kan tá a fi ṣe kẹjọ yẹn ó ti mú ó ti mújọ kan nínú ọ̀sẹ̀ mi ó ti mújọ kan nínú ọ̀sẹ̀ mi ìjọ seven days ni mo make kí ni jama eh, one week ẹ wọ́n sọ alọ́dọ̀ àwọn ìbò náà nìyẹn kò dàrú ẹni eh, tí bẹ́ẹ̀ tába ti bí ma lọ́sàn-án eh, ìjọ yẹn náà làbí àákò níjọ́ tá a ti lò kọjá tàbá ma lọ́sàn-án ìnísìn sátọ̀dẹ̀ làákò tàbá ma lẹ́yìn mọ́gìbì lálẹ́ ìjọ sunday láti kíni ìlànà àkọ́ wallahu alam. sáwàdí kan tó question tẹ́bi fẹ́ béèrè ni wípé a situation whereby mọ́ṣáláṣí wà tọ́bù wa wà níwájú mọ́ṣáláṣí èèyàn ọmọ ìgbà tó yá èèyàn wá padà rí pé kò dá nínú ẹ̀sìn èèyàn wá gbé ọ̀rọ̀ yẹn síwájú imam imam wá ní our solutions lẹ́yìn ìgbà tí imam fi tó àwọn lára àwọn jàmọ́ kan létí ìmáàmù wa ní kò sí solution mọ́ pé kò bá ìran àwọn jẹ́ bí báwọn ó ṣe máa kí nìyẹn wọ́n wá gbé ìwé lọ bá ìmáàmù ní kọ̀rọ̀ ìmáàmù rí ìmáàmù ní àwọn òní ṣe sẹ́ àwọn ènìyàn wá ní ìwé òun gbé lọ wọ́n gbé tíra lọ ẹ̀rí wọ́n gbé ẹ̀rí lọ wọ́n gbé ẹ̀rí lọ fún ìmáàmù ìmáàmù ní àwọn òní ṣe sẹ́ àwọn tí wọ́n gbé ẹ̀rí yẹn lọ wá ní ẹ fún wa níyànda kí aṣifẹ́ǹsì kó wà ní kó kọ́ ti mọ́ṣáṣí ẹ̀kọ́ ademakẹ́tẹ̀ ìmáàmù wá ní láíláí ṣé èèyàn ò máa kírun bẹ́ẹ̀ ni àbí èèyàn ó gbèrè fa. ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlù fìkìhíyà ṣàríyà nílẹ̀ yorùbá òun náà ni pé gbogbo àwọn àdìsí tá à ń kà yẹn kò sí nínú àwọn sílábọ̀ọ̀sì tá a ké nígbà tá a wà ní bìdáyà ìdàdíyà àtàtànàwíyà nígbà míì gan kò sí ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn àfáà wa tí wọ́n ṣàwọn tẹ́lá àdìsí tá ń lò yẹn wọn láǹfààní láti kó gbogbo àdìsí wọn láǹfààní láti wọn ò lè kó gbogbo àwọn àdìsí tá a fẹ́ lò ní ìsìlámù wá sí inú sílábọ̀ọ̀sì kí kálukú ọmọ sá ilé kí ó wọ́n kàrà kọ́ wa ní díẹ̀ àwọn náà tẹ̀síwájú àmọ́ sí kíní àmọ́ wádìí yòókù àmọ́ tá a bá ti wá rí ìtí ò sí nínú ìta ké ká má máa takò mọ́ ìmọ̀ takò ó yẹ ìgbà tẹ̀yọ̀ tẹ̀síwájú ìyẹn mọ̀ tẹ̀síwájú jojúmọ́ ni tí wọ́n ti wá fẹ̀rí hàn yàn pé ẹ̀rí ni tó ní lóòótọ́ ẹ̀rí yìí ọlọ́láfíà àdìsí sọ̀hí àmì mi ò sí kíní èmi ò ṣe onítọ̀ wọn yìí ṣe òjíṣẹ́ ọlọ́mọ ànábì kì í jíṣẹ́ mọ́ ànábì kì í ọrọ̀ lé fún àlòwúlà máa fún rasatula ń bẹ àtọ́wọ́n nígbà arẹ́gbẹ́ ànẹ́bì lọ́wọ́ rólé fún níta ànẹ́bì sàn ilé ọyọ́ kó ṣe kíni bẹ́ẹ̀ kó jòkó lélẹ́rí kó mọ̀ wo táwọn yóò ṣe kíni táwọn yóò sọ. ẹ̀ á kàn wọn tí bá ń ṣẹlẹ̀ sí nímọ̀ràn kádàkùn tòrò ọlọ́run ọba ẹ̀rí ju everybody lọ ẹ̀rí kò sẹ́ni tó jù lọ. nídìí bẹ́ẹ̀ tàwa ti rí ẹ̀rí kátẹ̀ kátẹ̀ gbogbo aná àtàjọ fún mi bá ṣe kéwú pé níbẹ̀ náà àwọn kan mí ta ké tá à ń bá lọ ẹ̀rí fún ẹ̀rí àdẹ́lẹ́l al-ilmu qala Allahu qala rasuluhu mal-ilmu qala sheikh wal-aba ìdí ń pè ní mà òun náà ni Allah sọ ní Qur'an ìdí wọ́n pè ní mà ìlànà bí sọ. wọ́n lè àbáyé ní mà gan-an abúlé àbúlé àbáṣe ní mà abúlé mọ̀súdù ní mà sí mà kápẹ́ntìrì ni sí mà bíríkìlẹ́yìn ni kí ni wọ́n mọ̀ tí wọ́n fi ń pè wọ́n lónìí mímọ̀ qala Allahu qala rasul ní ìbá ti wá rí kọ́lá rẹ̀ sí olóhùn ọ̀tẹ̀lẹ̀ mọ́ àlè pẹ̀lú àfa mọ́ torí pé ànábì tó rólé fún náà lọ́lọ́hùn rólé fún mọ́hùn <laughs> ẹ̀hẹ̀ ẹ̀dàkùn ẹja máa tẹ̀ ẹ má torí pé ń tó mú ẹ̀rí ìwà ó kéré sí mi ní mo kọ́ bó ṣe wà yẹn àwọn aláfa lọlé kéwù àwọn alábíyẹ ẹ̀ ayé lẹ bá wa gbogbo yẹn ò nítumọ̀ ní ẹ̀sìn wa tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ẹja máa tẹ̀ ẹ̀ àwọn tá a náà ká máa ṣàlàyé pẹ̀lú hikima àtàdúrà pẹ̀lú kéde jaba hikima àtàdúrà tẹ́ bá sọ pẹ̀lú hikima àtàdúrà tó wá ní òun ọ̀gbọ́ tó ẹ̀rẹ́ wà mọ́síláṣí ìlú dájú máa ṣe kí ni dájú máa kí wọn ẹ̀yìnkẹ́ ìyá ẹ̀yìnkẹ́ ìyá mọ́síláṣí òun ló ṣe kí ni òun lọ́yà wallahu alam. naam jazakumullahu khairan èèyàn kan béèrè wípé bàbá òun jẹ́ àfa àbíjà tó wá ń ràn pé kó lọ máa bá a pa láǹgbà kó lọ máa bá a ra oríṣiríṣi. bàbá tó bí. bẹ́ẹ̀ni pé kí ni kóun ṣe. bàtí bàbá anábì Ibrahim ní kó wá ṣẹbọ sáà anábì Ibrahim tẹ̀lé. láà ẹ̀hẹ́ kí lánàá bí Ibrahim ṣe ya abati àbí lima ẹ̀hẹ́ máa ná sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ya abati bàbá mi ẹ̀yin lẹ bí mi ah, yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí mi ó bọ̀ ọ̀rọ̀ ẹni kan bàbá mi ah, yẹn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ ní kẹ́ẹ̀ bí wa tọ́ wa nínú àwọn ìmọ̀ta kí ni tí a tún nájú tó òun náà ni pé ọ̀rọ̀ gbẹ́gìgì bá torí pé wọ́n gan lùsì wọ́n gan lùsà ni ọ́ wọ́n ní tó bá fìyàn mọ̀nà yóò máa gba ládàá lérí ẹni yẹn títí láyé parẹ́ àbí tó ń tọ́wọ́ fi kú tọ̀ nígbà táwọn arí ti mọ̀nà kí á ní kí n gé ìdọ́jẹ́ ipò mo ti kẹ́rì fún mo ti mo ti fọ lẹ́nu mo ti ah, eh, lọ́ba ti lọlé ṣé dáwà nìyẹn ọ̀ máa rọ̀ ọ̀ máa tù ọ̀ máa bẹ̀ títí ẹ̀hẹ̀ tọ́bọ́ wá ní ọkọ̀jú sọ́lọ̀ náà ni pé ọmọ ṣe tọ́lọ̀wọ̀ fẹ́ náà ni wọ́n jẹ́ àdáka aláàtúnṣẹ́ka bí máa lè fẹ́lẹ́kà fẹ́ ilmù fẹ́lẹ́ àtúntà ọmọ ọlọ́wọ́n bá ní má tẹ̀lé wọn tọ́wọ́ ti di pé ẹwà ṣẹbọ ìgbà tí ó tún parí ẹ̀kí ló tún padà sí wàṣọ ìbùmọ̀ wàṣọ ìbùmọ̀ ìdúnìyà màrúfà àmọ́ gbogbo dáadáa ti ayé àfún lówó àfún lásọ àpọnmi fún àjíṣẹ́ fún wọ́n fi dùn ó bó ṣe jẹ́ lẹ́bọ̀ yẹn náà torí òun ló ṣe kíni òun ló bíọ́ nídìí bẹ́ẹ̀ èèyàn nítorí pé òun fẹ́ ríyọnú òbí kéèyàn wá rí bínú ọlọ́run ẹlòmíràn nínú àfa ẹbẹ́ yìí náà lẹ sọ pé káwọn wọ̀nyí ká máa tẹ̀ láṣẹ àwọn bàbá wọn pé ọlọ́run ní ká máa tẹ̀ láṣẹ òbí èyí ọlọ́run ní ká tẹ̀ láṣẹ òbí tóbi tí àṣẹ òbí ọba ti ya pa tọlọ́run ọyẹ ẹ̀yìn lẹ́bi àmọ́ ọlọ́run ló dẹ́yìn àtòun nídìí bẹ́ẹ̀ èèyàn sọ̀rọ̀ tí ọba wa gbọ́ tó èèyàn ní dá bẹ́ẹ̀ èèyàn máa ṣe tẹ̀yìn àlọ́ ọlọ́run ó ṣe pẹ̀lẹ́ kò mú ọ orí ìpè gan yọkọ lókè náà ẹni tó fà sọ sókè òun náà lọlọ ó lè máa bínú ọtún máa rọ ohun tó bá fẹ́ràn ọmọ rà fún látara bẹ́ẹ̀ ọlọ́run lè padà rẹ̀ mí ẹ̀ ó lè máa ṣàdúrà fún lóru àbúrò rẹ̀ rà ṣàdúrà fún ya rẹ̀ nífà ó tún bí ànábì ká nábẹ́ bá wọn ṣe ọlọ́run sì gbà. náà mẹ́ni yẹn fi kú pòun ṣì wà lọ́ndà bàbá yẹn bí ọmọ secondary school ni kò tí ì pé kí ni kóun. ṣe tí wọ́n ní tí ọba ṣe bọkùn ní jẹun. bẹ́ẹ̀ni wọ́n ní kò ní jẹun tí ọba tí ọba rúbọ kò ní rúbọ kò ní rúbọ yóò yarí kalẹ̀ náà ni ta ló ní kó yarí. Allah Allah ló ní ó yarí náà nígbà tó ti gbọ́n ó ti gbọ́n náà ó yàtọ̀ sọmọ ọdún méjì ọmọ ọdún kan tó wọ̀n dá kankan mà ẹ̀hẹ̀ òun kan lè kẹ́bọ jẹ <laughs> àmẹ́yìn tó ti tó ti wọ secondary school ó ti wọ mọ̀mọ́ yìí mọ̀tàmọ́ yìí ọ̀rọ̀ ti yé yàtọ̀ fún baba pé baba ọlọ́mọba ní kí má bàa yín sẹ́bọ̀ rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ọmọ ìyá kan béèrè wípé àwọn àdìsí pọ̀ lóríṣiríṣi tí àwọn máa ń gbọ́ pé èwo ni a lè tẹ̀lé náà lè tèwo ni a lè tẹ̀lé. àwọn àdìsí àdìsí tó bá lálàáfíà náà látẹ̀lé èyí tí ò bá sì lálàáfíà á filẹ̀ torí wọ́n parọ́ mọ́ ànábì wa Muhammad sallam ẹ̀ wọ́n parọ́ mọ́ ànábì pé wọ́n parọ́ mọ́ ànábì àwọn afáàdé ti yẹn ní gbogbo yẹn àwọn àdìsí dàáyìnfà àṣìlẹ́sílẹ́tù àdìsí dàáyìnfà ó ti wà fíhìm agúnìyà máa imam malik ọwọ ń eh, musnad imam ambel àwọn ìtọ́wà sọ̀hí ń bẹ inshallah ta'ala Allahu a'lam èyàn lọ ni ibi kan ti ń bèrè bèrè ni èyàn lè wọ lékeu ni alọ́dà àwọn àfáà lóru ọ lékeu náà. ọmọ ìyá tó bèrè ìtòrí àsìkò sọlá ìtòrí àsìkò sọlá wa eh, lẹ́yìn ìṣẹ́jú márùn-ún ìjà dìde kálẹ̀ kẹun náà. ọmọ ìyá tó bèrè tí ṣéèyàn lè bá ní agbára nígbà tó ń bímọ so láti pàkẹ́kọ̀ọ́ fún pé tó bá di ọjọ́ kejì léyà iṣẹ́ òun lè pẹ̀ràn yẹn ní ọjọ́ kejì léyà. ẹ̀sẹ̀ ọ̀fẹ́ dàníyàn méjì sí àbí ọ̀fẹ́ dàníyàn léyà àti ọ̀fẹ́ fòkò òkò kan pa ẹyẹ méjì. ó ti ra ah, ti léyà lọ́tọ̀. ti mọ o lè pẹ́ ẹran àkíkọ̀ gẹ́gẹ́ bí ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ náà ra wọn fa ẹ̀hẹ́ pé òfin ẹran ni sàrà ni ẹ̀hẹ́ lọ́tọ̀ lọ́tọ̀ ọlọ́wọ́ naam jazakumullahu khairan adá ọpẹ́ tí ó pọ̀ fún àwọn sheikh wa pé fún àwọn ẹ̀kọ́ olówó iyebíye tí wọ́n fi kọ́ wa inshallah mo sọ lẹ́ẹ̀kan mo ní pé sheikh wọ́n máa ń ṣe àwọn lectures ní onírànran àwa tí a bá wà lórí whatsapp àbí àwọn tá a bá mọ̀ tó ń lo whatsapp wọ́n ní group tí mi bá ṣe mistake ó ti fẹ́ẹ̀ tó bí sixteen nísìnyí Link tí àwọn èèyàn ń ṣe ẹ̀ so èyíkéyìí tí a bá ti wà nínú àwọn groups yẹn a máa máa rí àwọn